عفى الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم وارتابت قلوبهم فهم في ريبهم يترددون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها فالله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمهد فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقودة من لساني يفقه قولي ست الله مجبور علينا وعين الله ناظرة إلينا بهول الله لا يقدر علينا والله من ورائهم مهيب بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عفى الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أصلهم لما كنت لهم حتى يتبين الذين أصدقوا وتعلم الكاذبين لا يستحسنك الذين يؤمنون يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين ولكن كره الله بعاثهم فسقطهم وقيل قولوا مع القاعدين لو خرجوا منكم ما زادوكم إلا خبايا ولو ضروه خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون اتقوا حسابا قد وقلبوا لك الأمور وقلبوا لك الأمور حتى جاء الحق وجاء الله وهم قد عرفوا الله وهم كارهون وممن يقول يقولوا قد أخذ أمرنا قد أخذ أمرنا من قبل ويتولوا وهم فارقون قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون ɛri dɔwɔri yɛ si yɛ yinika munafiki nini ɛni nisirɛ kaku yɛ ntɔmori inika náà tó fa fanu lɛ kɔ kaba nyi rubo ni dɔwɔri ka yɛ ka yɛ uyɛ awi ka bani fanfa ni anagbɔrɛ ɔniri oyi ehi. eléyìí kàkà ọ̀ọ́dúnmẹ̀ iná àkọ́ ọ̀rẹ́ ń òróré nú ohun tó mú rí ìwà nínú àná ẹni vanáyà ni zùní náà àmà òsàmà yìí kàwé òsàmà àmà gbọdọ̀ bì ní dẹ́wọ́n kátà iná ni wọ́n bẹ̀ yìí sí kó kó bẹ̀ sábọ̀ ẹnìlú yìí. lomori wa kayan nan bora ni kayi afa allahu anka lima adinta lahum hatta yatabayyana laka alladhina sadaqu wa ta'lama al-kadhibin omori bebe kan to ikomori ore ti lo to omori عفى الله عنك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ọmọ yìí ara tó ń tún mórí yóò wú ọ àmọ́ tó sọ ọba bìí ń kẹrì ọ̀nàrà ìdí ìhùn náà nìyẹn. bẹ́ẹ̀ kí sọ́sì bọ́ọ̀lù jẹ́ wọn náà lórí ìṣúlù bọ́nà nù. ó sọ̀rọ̀ amẹ́rẹ̀ bísí kan pé wọ́n wà pé wọ́n bẹ̀rẹ̀ wọ́n rárá ló mú lónìí jẹ́ ìlera ló bá ṣe wúwo náà pẹ̀. àwọn ìkà mara ní ìmúna nù. ẹ̀fọ́ lọ́ ọ̀nà ọmọdé ọ̀rọ̀ àdéhùn mẹ́nu. lima adé ń tẹ̀lé ọ̀hún hàtá. الذين صدقوا وتعلم الكاذبين لما ذنت لهم سندو شورة تتوى كياتي ويا الله وانتوه لي لما ذنت لهم sẹ́wọ̀n náà wù ọmọ sí ọmọ sí ká ẹ̀mẹ̀kẹ́ mẹ́ẹ̀mà rọ̀ sẹ́wọ̀n wù ọmọ sí ṣọlẹ̀ ìwà kẹ́yà sẹ́wọ̀n. wẹ́yà ní sọ́sẹ̀ yìí wá wẹ́yà ní zẹ́rẹ̀ rẹ̀ wá munafike nẹ ya tó múni wẹ́yà ní zẹ́rẹ̀ rẹ̀ wá. Nọ́mọ́ yẹn ló wà ká ní káyé na rẹ̀ ni alákàyè wọn káyè nàbí ya yìí wọ́n tó múni káwé ya nọ̀rẹ́ kọ́ ni yìí wọ́n o wọ́n o yà á Ẹ̀yàn ìnọ̀ bẹ́ẹ̀ ate nsọmọdé na kaya nsọmọdé bọ́dọ̀ àná bìkà ni sọ́dẹ̀ yìí ni tuwo ìbílẹ̀ hàtà yẹ tàbá yẹn na lákà nàní na sọ́dà kó fọ́ọ̀dọ̀ húri tẹ̀ hẹ̀ yọ̀ lu ẹ̀mí ẹ̀yìn sùúrù lu ẹ̀dùwà fọ́ọ̀dọ̀ húri tẹ̀ hẹ̀ yọ̀ ọ́ ẹ̀nẹ́ wọn ni rẹ̀ ẹ̀dá ẹ̀nẹ́ wọn ni ìjẹ́ ìkọwọ́ ṣẹlẹ̀ ìwé ṣẹlẹ̀ ìwà bẹ́ẹ̀ ayé yà sẹ́n ìwọ́n ní kú inú ìwé ṣẹlẹ̀ ìwà nìyẹn bẹ́ẹ̀ ayé yà sẹ́n ìwé kò lè jẹ́. lòlọ́ kókó ìwà ọ̀ṣẹ́ wọn báyìí rọ̀ òzọ́nù sí ìwà kẹ̀yà fẹ́. ìwé mi dùn títẹ̀ ẹ̀ ń tó mọ̀ yìí. lọ́tọ̀ tó mọ̀ yìí. tí o mọ̀ náà fi kí mẹ́rin sọ́tọ̀ ọ̀bà yà fọ́ ọmọ anu gbọta kúrẹ wẹ ẹwọn ọmọdé wọn náà ni kọ àwọn àwọn pẹpẹ èdè wọn àti ìbátọdún wẹẹrẹ náà wẹẹ mẹrẹ ọba ká yìí ìdí náà wọn ajuwe ajuwe náà ọmọdé àkẹkẹ ẹni wọn tuntun ọba ọ ẹni wọn là sẹrẹ wọn ọdún wọn lọ. ọmọdé àwọn akó náà ọmọ yẹ sẹyìn wọn náà dé tọwọ wà bẹ ọmọdé ọyẹ ọmọdé ọmọ ọmọ àkàkọ ẹ hàmì.

الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين don't worry omori me o me teach on to omori sociology of life sociology of well the leader well what are they ala akure kaare eh nani reka reka na ala nyame yami yujuru we we we ma bi da do ase we gi verdict do se waka ka o ki amani jo kaka wa ma o kama ma o kama وتركني من بيان نعم لا يستحسنها الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين لا يستعجبك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا في سبيل الله في سبيل أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والله عليم بالمتقين نمري نمري أمي أنا نبدأ الذين يؤمنون بالله واليوم الآخر ɛmɛ ma dɔwɔ omori yi de dɔwɔ omori yi ina mɛ ɔkɛ dɔyɔ de bɛ dɔ ka anyɛ kuyɔ de rɛ ma anyɛ kuyɔ ka rɛ enevo bɛ de ɛdi yɔnba hɔn wa kenevo fa asawo n'oli rɛ ko kenevo rɛ ko rɛ ko riri ɛnɛlu sɔ ugbe nini ɛkɛyɛ nini ɛ atowɛ nini bɛn ɛsɛ kuyɔ kutu rɛ bu omori.

ɛnɛ zuba bi yɔnda mɔɔnɔ wa o kawa hyɛ kawa mi yɔnda yɛ ni asɛni saa sɛw n'oli rɛ ko abi kooma wa mi yɔnda yɛ ni asɛni sugbɛni ni atohɔni ni dɛni so kura kutu na gbɔ mori ɔlɔwɔ alimu ɔmu tafe. ɔmori kɔnɔ ayé nana abana wɔ ya na ɔmori. iri na enwe nene nene tu ava enye nwehe omuri anayarowa ere nya ya anayarowa ene do omuri yo ene edo ere kura direma إنما يستعذبك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون. أوانتو مري أنا بعد ذي تهودا كام أن يا أخي asanyi zɔn nina ɛnɛ bɛ nene ɛnɛ bɛ nene kaka laayi mi nuna bilahi wali yom alaahi ɛnɛ dɔw lɛ omori ɛnɛ lɛ dɔw lɛ kura dirɛ ma kɔrɔtɛ bɛ ti kolo ɔdrɛ mɔnɔ ye ɛfɛ kulu buhu ayɛ nima naa jɔ yɛrɛ ka sɔyɛ naa jɛrɛ ka ayɛ naa jɔ mɔni yɛrɛ ka ayɛ naa jɔ ntomori yɛrɛ ka aya ni wana ajal qur'an no muri ce to to da jarka azan ni mera jidan ni kuire kan wa tabat qulubuhum omori ki no ijere to men ni ya ni eva mi yonan eva mi yasa la ilaha ulai wa la ilaha ulai and never can and never can yes ona and never can yonan na ẹ́ pàtàkì ọ̀n tó mórí bẹ́ẹ̀ amẹ̀rẹ̀ẹ̀rẹ̀ ẹ̀ amẹ̀rẹ̀ẹ̀rẹ̀ onye pàndìdì àwọ̀ ayára wọn lábàrà ọdínẹ̀rẹ̀ ọ̀rẹ̀ẹ̀rẹ̀ lọ́sọ̀ tó mórí mi ìyẹn sì mẹ́tò náà mẹ́tò múlẹ̀ báyà báyìí múlẹ̀ ti tiẹ̀ rẹ̀ náà. dẹ́yìn náà ìjì rẹ̀ kan náà ọ̀yíjẹ́ wọn ní rẹ̀ ká kẹ́lẹ́ náà ju omúrí rẹ̀ kan ọ̀yíjẹ́ wọn ní rẹ̀ ká kẹ́lẹ́ náà jídọ́ nẹ́kú rẹ̀ kan ọ̀yíjẹ́ wọn ní rẹ̀ ká kẹ́lẹ́ náà jó ń tó omúrí ولكن كره الله بعاثهم فثبتهم وقيل اقعدوا مع القاسرين ولو أرادوا الخروج أمريكي إنهم كان التهى لأن أساسا وانتم مريد زيركو لا أدو له أدى إني أنتي مجو إني أنتي متتهى isɔre na wɔrɔkɛ za ɛnyɛrɛ kɔ na wɔrɔkɛ abalimi ne yɛn nkitɛ esu kɔ na wɔrɔkɛ tora de yɛn ti nya tete ama yɛ de yɛ anya ma kɛ nyɛ dɛ n'ano ɔmɔ bɛ bɛ wɔn ha de yɛ nyɛ wɔn ama yɛ wɔn la adulahu ɔda ɛni yɛn ti nyɛ tete yɔ abi mu ti nyɛ na wɔrɔkɛ ɛmɛ e, e, tete dɛ na wɔrɔ ɛyɛ e, anɛ kɔn mi tɔn ɛyɛ ankwi tɔn mi yɛ tɛ.

ɔhoren ka asɔn to kwɛtɛ baafo abe n bɛ af ɔnɔ bɔ esɔ ba kwɛtɛ yɛ o katan lɔtɔ ntomori mi ewo kata bidu ne tia ebiriri ebiriri every choice out ɛbɛ wan ɛbɛ wesi kɔmɔbɔ ya aba ne e bi nenu mori tutu e ɛbi ne si ɛbi se sɔ ɔbɛ ɛbi ne sɔ. kai ọbọbọ ya ọbọbọ ọmọ nọbọwa ẹdá ma mo kọra bọ mo rí ìṣòro rẹ nídìí yìí lọsí ọ lọsí tọọtọ. ẹdá ma mo kọ́rọ́ nọbọwa bá a kàkà yìí àbúrò kọ́rọ́ náà mẹ wọ́n mo kọ́rọ́ kúrò bá bàrà nàbì yìí. wìlá ọ̀rọ̀ náà wòlíì ọ̀bà mo kọ́ra ni mi e hu tó e sọ̀rọ̀ wilaya onye nọ amana ọbụwa ọrịsala ma ọ bụ inyere n'ezi ezi ọsị ya tòsọ́nà máa fi kàkì báàtù bá àtà bá wee nye ní àkàwé ẹ̀yẹ tìyà òtún ní ẹ̀yẹ church lọ́tún tó wọlé yìí ẹ bẹ̀ ọ́ kàkà fún òkọ́ nù ẹ church sáà ọ́ bì ẹ ọ na

ezuso ebire ma ba mɛka aso omori si omori yɛ mɛba se mɛ mɛ ma ba ebire ma ba mɛka omori yɛ koko nyi hɛra yɛ ɛbi yɛ so kɔra mɛ yi omori horo mɔ yi kɛnɛ bi ne horo mɔ do omori yɛ so ɛfɛ ta ni na mo kɔrɔ ni na mo kɔrɔ. أمامك أيها المورد أن إن إرادك منا لو أردنا لجعلنا كل ما فيك يريدنا أيها المورد أن إذا ما لنا كريم بومري أيها المورد أن ما هو ونجزي كما قول يومري na ya ka fọ àwọn kẹtẹ inú ìjèsí inú iná ìró ọ̀dọ̀kẹ́ mi nà. ó ń jẹ̀ṣẹ́ ló ń jẹ̀ṣẹ́ ló bá fún àwọ̀ omori òwò oṣù àná. omori olóòwò oṣù ọkọ̀ bọ̀bọ̀ yá nù. لو أردنا جعلنا كل ما فيك يريدنا. ويا من سوء مريه دو مريه عن النكاية tẹ́wọ́ ta bísẹ̀rẹ̀ yìí náà wọn oṣù ní omori omori ọ̀bọ mẹ́rin ni. omori ọ̀nà wọ̀ wọ́n sì kà bẹ́ tẹ tẹ abá ìbìtì bísẹ̀rẹ̀ yàrá yìí omori oṣù èké omori yìí sí omori ọ̀bọ mẹ́rin ni. ami ولكن كره كره الله بعاثهم فسقطهم وقيل اقعدوا islam omori kono yio ono yio to ato aboy ono yio ku akwa eteke nino za a na mere eloza na gbo omori na kore fata bata hum do no omori do do do ti na ero kokoro na omori ono bẹ̀rẹ̀fọ́ ọ̀dìkò mórí ọ̀jọ̀ wọ́túnáka náà ọ̀rẹ́ sàn fàfà bàtà ọ̀ dọ́mọ̀rí ìjọ wọ́túnáka náà ọ̀rẹ́ ẹni okóró mórí ọ̀yìn náà mẹ́ wọ́kẹ́lá kóódó máa lù ká yìí bàtà ẹ̀ wọ́kà yẹtẹ ni yàtẹ ni bẹ̀wùrẹ̀ nanẹ́rì yẹtẹ ẹni alájáza wàdó afá wà nísùwà wọ́lùwọ̀lùdà ẹ̀dínlọ́wọ́ àtẹ̀yẹ́ ní ẹni yẹ ɛwɔre bɛwurɛ wani ni wayɛ asɛ wɔre ɛwuro ɔmɔ ɛyɛ ɛwuro kurutu anyana ɔkè lakɔɔdo maalu kawai lɔtɔn tó mu ni na. لو أرجو فيكم ما زادوكم إلا قبالا ولا أنقذكم تبغون اثنتا وفيكم سماعون لهم والله عليم بالظالمين dɔnku ni b'a kan de ka ye munaafi kɛnɛ lawukaraju fiikum lawukaraju fiikum a bɛ kɛ saa saaw nɛnɛ bɛɛ yɛrɛ ka kan na nɛnɛ dinɛ ni. mazadokum illa habala. ẹ yẹ tora ẹ yẹ nfa nɛnɛ nà mɛ o nɔ ɛnyɛ tora ɛtura ɛm amfa n'ɛnyɛ ɛnyi ila habala ɛbɛ tɔ idu habala ɛbɛ tɔ idu ìdí àti kẹsẹ ọdún rẹ lè kẹrù àwọn àwọn mẹka bá kùn yẹ tẹ lè kẹ náà sí rẹ lè kẹ tó ìdì ẹjẹ iná ni wọn na abudọ ọwọ ṣe ní alákùn yẹbi gúnà kùn na abudọ ọwọ ṣe ní alákùn dem ni ya mme a musahura ina yiwo ni ni ne na wo de ya wo ni na kara je ki kele ya na kuma fitna de ya ti iku ni ni e ya nya ni ni ya o o so so ma kai o oh, so inu ko na sensitive ma ama ye na do ne so ko ala inu ko na ye na awo ni muhammad ni ka wa ko muhammad ah ne na ni na ɔyɛ wɔn yɛ zumba yi tɔ sɛ ɛrɛ zumba ama akɔn ɛ mɛ ìjẹ́ akẹ́rẹ́ ń wọ́n nínú ọ̀nà ẹ ọ̀kẹ́ ti wọ́n tó yìí nínú ẹ̀yìn náà. lọ́tọ̀ tó wọlé yìí wàlá àgbà ó xìlà àlà kù ẹ bìmọ́nà wàlá àṣùrọ̀ ó bẹ̀yìnàkùn bẹ̀rẹ̀bàṣà yàtì gbọ́nà kọ́mọ̀ fẹ́tìnà dẹ́ ọ̀sẹ̀ wọn ní nínú akana múnàbíkì ni yàtì gbọ́nà kọ́mọ̀ fẹ́tìnà dẹ́ ẹ̀ṣẹ̀ ní kúbi tí nà yẹ tẹ́yọ̀ ni wọ́n fi kùn sàmà ọ̀nà làwọn àwọn yìí bẹ́ẹ̀ kàkà náà ọ̀nẹ́ni. ọnye na kaka na ọnene adị na kaka yi sama ụna na m etinye m ọyị dọtịzọ ire eme na aka ịwa etinye m bitinye m tere ọyị ka dọtịzọ dị ọwụ sama alasịgọtị mọbala fa'an sama ụna lahụ fa'anụna lahụ anyị bụ ihe ime nwa ọnene ị na-aka yi na-ewuchiri wee tetere ɛnɛ bɛ nene aka imanen ne ɔkome lɔsɔn tó wuli ɔdɔ ni imanen ne kome ɛnɛ omuli aka na anabe ni imanen ne kome atumuna bi ni ɛyɛ bi ya ɔ izɔ ɔdɔ ɔfɛ kama ɛdi ɛdi ama hɛ ɔmu. ɛbɛ ni imanen ne kome ne naa.

bí èyí nọ payọ kó wọ yìí àmà ẹni ní zihuru lẹkọ ọkọ wúlò yẹn máa wọ wúlò gbé ẹni ní zihuru nọ wúlò lẹkọ ọkọ wúlò yẹn máa wọ wúlò gbé dẹ́kun náà ti kéjì ìmọ̀ ìgbé ẹnna ìmọ̀ ìgbé ẹnna ní ìmọ̀ ẹnna ní kùnmi ẹnna nínú àwọn sọ̀tẹ̀ bíi islam ọ̀gá bẹ́ẹ̀ mi ló tó mọ̀ yẹ ti máa kà àbúkà bẹ́ẹ̀ ọ̀tọ̀ mọ̀

backbone ukwu backbone percent ntumuli yɛ ti buru n'o kɛra iye omuli ɔyɛ ɔmu kata pɛtu kɛsi ma kanirɛ so ɛtaare o ale kye ɔmu a ɔdo hamza yɛrɛ so ne wɛnɛ ɔtun ɛtaare o sɛbi ɛyɛ ɔbaa ma ɔtun ɛkye one hundred ɔmu a ɔdo yɛrɛ so. ní ọmọ mori lọ sẹ́sẹ́ maka yọ ni bí èwérí maka bẹ́ẹ̀ máa ń yàrá ọdún tó mori olúwu ẹ̀rọ bẹ́ẹ̀ bu hefe ọdún tó mori bí kírímìnà kírímìnà sáwọ̀ anẹ́wà àwọ̀ ọdún tó mori àbúrò àti nìkẹyìn tí o ká mi bá mẹ́rẹ̀ rẹ̀ onígbó rẹ̀ lọ́kà ọ̀nyà wà lọ́yẹ̀ láwọn èdè yìí nà yàtọ̀ ní yàtọ̀ ní bẹ̀tẹ̀ ọ̀ ɛyɛ sɛ nyɛ ɛtɔ ka wɔ maama ɛyɛ ɛma yɛ mbɔ no nonto mo rike mu ha bo pa anto mo tola pa wɔn an nɛka ma na wɔn ma fɔ wɔn isɔɔhi kɔni wa wɔn mɛ kyɛ hi dɔɔrɛ so bi an ba yɛ so abɛmɛ para o ɔyɛ wɔn ti mu kɔ ìsọlá ọsẹ kọ ẹ náà tó na kọ àwọn ẹlẹ́nà abẹ́mẹ́ nínú tó mo ní màmú kọ̀ wá anábàrẹ̀ mọ́. sí islam ẹlẹ́bẹ̀ wù múnádìkì wú èyí ọmọ wọn jẹ́rìsì múnádìkì ẹkọ kwẹ́kì bẹ́ẹ̀ kẹlẹ́bà ẹnẹ́bà kọ́ra wà àwọn ará àwọn ọmọkùn òkwẹ́kì ẹ̀wọ́n náà kápá bóyá ẹ̀ náà ẹ̀ wò ní ìmọ̀ta àwọn tó múlùkì ní ìyí rẹ̀ ló kó ẹ̀ka sẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbà ń pọ̀ pé dé màá lè lè wúlé bàbá wọn. isema igata tuhunayi na wono isema igata tuhunayi na wono ebiri mu n'asike yi lɛ nɛɛ ɔna sɛma ebi na ɔbɛ yɔn lɛ mɛ ɛni gaza se yɛ gaza koko ni ilẹ koko gbɔ ohi ohi kubu n'adigi mama tɔ mama kare yɛ yaza amani ni ɛkyɛ ti yɛ ɔzɛ ta ɛyɛ ɔbɔ na erikoko ɔmo ne mu ntomori lori lɛ koko akanyɛ one thousand ɛdi eight thousand eight thousand dɔkita náà fi na ɔbɛ yi anayi munafiki dɔkita ka ɔno náà ɛkɔ maka anke onere kɛ alo ɛdi pidgiri ɛdi pidgiri muhammad dɔyere ɔnyɔ kaayɔ kɔmi mi ni ihe ni ni dɔn ni ihe nɛ ɛdɛ nɛ. ọ̀nàmọ́ èrè gé èyí àdìjọ lè ẹnu ọmọ ha nìní ọ̀nà ọ̀dọ̀ lè ẹ̀wọ̀n náà yẹ ọ̀rẹ́ ma lómori yìí ọ̀kata àfẹnẹ́kyẹ́kyẹ́ yìí òzẹ̀ pa bọ́ọ̀ bọ́ tọ̀ náà ní dọ́kọ̀ ọmọ rẹ̀ náà yìí ni munafiki àti ṣe ìwọ. ọmọ rẹ̀ lọ́kẹ́ yìí wọ́n mẹ̀lú wọ́n mẹ̀lú zọ́kà záàrò òsì yọ̀ ní town town àti àwọn ọ̀sán náà ọkà máa yìí jẹ́wọ́n mọ̀ káwọ́kà yìí ọní kò nyara ọ̀rùn wò ọ̀rùn ní town town ọ̀sán wọ́n ṣẹlẹ̀ ètò ìdù ọmọ abẹ́rẹ́ ìwé tó ìtẹ̀ yìí olókè ní ìgbésẹ̀ ó ní ìkẹrẹ orúkọ ní ìgbésẹ̀ ètò ìjọ ọ̀sẹ̀ wọ́n wà mẹ́ wọ́n ètò ìtẹ̀ yìí lọ́sọ̀ tó ń múlẹ̀ ọ̀báyà yìí ilé ọ̀la ìfẹ́ náà ọ̀bẹ yìí rásùlùmùnàfẹ́kì anábóyìí kú múnàbìkì ni ìsọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́gẹ́sọ̀ tó hù dáwọn náà. munafiki ni eredidi nyima beze igazwa kuhunaini oba mumuri akayana ụmụ law kharaju fikum ma zadukum ni na nane e e ne ya e na yo ni no ena kusola ko na sola wa na na je na wa kwa wa kokoro bí èmi bìrẹ̀ náà dé wọ́n àwọn ní majority ló wà ní minority ti tẹ́ lọ́tí o tó wọlé mi. wọ́n la áwùjọ àwọn fẹ́lẹ́ alákòm yàbẹ̀ góònà kọ́mọ̀n fẹ́tìnà omori kò sábà hó ara bẹ̀ sẹ́ ńwó níní nẹ́ bí èsì fìtí náà ikú ẹ̀tẹ́ yẹ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ní. wọ́n fi kọ́ sàmmà ọ̀nà báwò ányé ní wọn àwọn níní anaba awùkyeré wà o nàkàmínì anaba awùkyeré wà ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ ẹnẹ bi do apá ìmáàlì

omuli akwari ihono mene ono yewa ono yewa oyiye mani yewa na mere imunazi kene dono omuli afeten nezo ememe yani ewo ntubuyi لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء فتنة من قبل وقلبوا لك الأمور أمريكا إيه إلا بدينتي تيرن ما كيف تلو تونينا كم تلو تيرن تونيني منافق كلا أصلاك يوتمريني منافق كلا لن يجي opportunity أي opportunity أنا أعطى ده ده question وده منافق بما يعمل أيوب يوم يجي ba maa si rẹ ka ayé odi yóò lò jí ẹtẹ ọrọ náà lè ayé odi ẹtẹ lè ayé àwọn anyere amamẹ lè ee ìdí anyere amamẹ dọ̀ọ̀sẹ̀ bakiri ọ̀nà ọ̀nà bọ̀ ayé under that circumstance dọ̀kúkú náà yóò wọ̀ ẹ̀rẹ̀ amamẹ bá mẹrẹ tẹkẹ náà nà opportunity ẹ̀ lọ́tọ̀ tó mú rí lakọ̀dẹ̀ bí sábà wọ̀lù fìtínẹ́tà mi n kábìlì. omori kende ndiro ziti tina ye oni ni e won to omori ya tewa vrema tewa ta sada e ndiro de ne ono be guna abdullah bin ubay men en re ko na chete yo de ta ba ko varema o me chete ta ya ire na ha omori ni tilka al'umur dabbare ire ijenja fa dabbare ire su ciyo ebe tu de ya kire ni ifa ina ya ni bire ni ire na ya ka bire ni ama ina ya ni bire ni hataya Hafsaja al-haq, poro dina

ẹ̀dúrẹ́ ma ẹ̀ ma èkìtì ìhàn nọ. ayé ẹ̀mẹ yẹ sẹ́rẹ̀ sẹ́rẹ̀ munafiki. ìlànà àtàrà tàlà ìyí fẹ́ iná o yóò bí kẹmẹ yóò bí lẹ yìí mà lẹ ajirabu yóò bí kẹmẹ yóò bí kẹmẹ yóò bí lẹ yìí. يؤذي كما يؤذي اللئيم الأجرب يسقيك من طرف اللسان حلاوة ويعوذ منك كما يعوذ الثعلب إذا معاشرة اللئيم سيرمو إنا إبري أبا كما كما أمي يرى إلى إبري أمي إلى إبري أمي فإنه أخذ إلى مغنى أمي يرى يؤذي كما يؤذي اللئيم كما يؤذي السليم الأجرب يؤذي كما يؤذي السليم الأجرب أكذنو بانقورا أنكم يكو باغ أو سنيا هو دي بانقورا نغو أدونا لاسيا eh aboni ye ba le se nyon baga oni lu rayu yusika min tarafin lisani halawatan ijo bere o kare do ke ho akara eh? yi e, o kɛ ho ɛɛ n'o kɛ ho yɛ n'o wa wɛrɛ de n'o wa do yɛ kiri ekporo yɛ ɔni pint pɔnkye mo n'oma ntu yɛ pɛpa ìjọ o tẹsi ìjọ o tẹsi náà bàtọ ankoma yɛ kàn wọ yɛ ɔbɛ yɛ ɔ ìrada abẹ́rẹ́ fọ́ọ̀sì àmì bìrẹ̀ yɛ ɔbɛ ɔbɛ mi ekú ewu kéjì yɛrɛ náà àwọn máa bá fún pépè lọ́sọ̀rọ̀ tó wọlé mi. ìlọ ọ̀hún aṣọ́lọ́pọ̀ lẹ́yìn nípa iná wọn yóò rí kama yóò rí sàlímà ní ajirabu yusuke yìí kàmi ntọ́ra pélé sáni halawa sàn ọ̀yà ọ̀mí nkà kama yà ọ̀wọ̀ fàlàbù. múlí ọ̀ha ẹ̀kọ́ ọ̀dọ̀ bẹ́ẹ̀ múlí ọ̀ha ẹ̀kọ́ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ kẹ́yìn àmà àkàwọ̀ kọ́ni kùnà tuntun. ee eh, unafiki wa kaako ni munafiki na wa kunaye kubinyuma munafiki kawe umwadawe ole ile metere bukatu ni fi hin patan mala osidibine muri alaji na ومنهم من يقول اذروني ولا تفتني ألا بالفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين أمري وكريم ومنهم من يقول إذن لي ولا تفتني أمري كامل منافق لأول تمري أما ما هذا كاو إذن لي فكي نمم يهي so na sisɛ mma yɛ yi wɔn afɔfin ni asoko bi ti na so mi a wɔn to wɔn yi bɛɛ ma ne ka yɛ wɔn to wɔn yi sɛ wɔn na wɔn ma no kɔsɔn anyi mu na bi kasa ina ekima bɔ du mu na bi kɔ ne lɛyìn nan ayɛ ɔdoro ko wɔn ehyɛrɛ doro ko wɔn ehyɛrɛ ɔno bɛ sɔn to wɔn dɔ ka yàrá tó lala ɛwɔn to yi abɛbɛ abɛbɛ yɛ ka mi si yɛ nene kóló sì rẹ yìí olóṣìkà ọmọ bá sọ àṣà ọmọ ẹtúrò ẹtúrò ẹ̀yẹ mẹ́rin ni ọmọ èrè wa dọ̀ lóyún ní sùúrù lọ́nà ìgbìmọ̀ lọ́nà kúkiri wa ẹ̀yẹ mẹ́rin ọkùnrin ìbò nìyẹn olóore wa ló ṣe gé wa tẹ́lẹ̀ lọ́nà bẹ́ kúkiri wa owó bọ̀ ọ̀nà mìíràn dá mma yà á ṣe èyí àti ìdúró lónìí kìíní mọ̀nà àṣà lọ́sọ̀rọ̀ tó múlẹ̀. lọ́sọ̀rọ̀ múlẹ̀ jì ṣe ìhúrò rẹ̀ lọ́kẹ́ mara mi yàn dáa. lọ́sọ̀rọ̀ jì ṣe ìhúrò rẹ̀ kúrò rẹ̀. lọ́sọ̀rọ̀ múlẹ̀ rẹ̀ ti jì jì. lọ́sọ̀rọ̀ múlẹ̀ rẹ̀ ti mi pàṣẹ nínú kọ́. àmọ́ jẹ́ pé ká yọ̀bọ̀ mi tó lòyìn rẹ̀. bẹ́ẹ̀ ẹ́ bẹ̀ ká yẹ bùtù náà àwọn kò tó yìí kó bí ọkọ̀ dọ̀tí ni kò rẹ̀ ọ̀ náà. òbí ọkọ̀ wàhálà ni kò rẹ̀ ọ̀ náà mọ́nà tí ó lè wọ́n wọ́n ti lè tó mọ́rí mi. ọ̀nì ọ̀nìrí mọ̀ náà mọ́rí àkàrí náà ní tó mọ́rí mi kàyé omi ni wọ́n máa ń yẹ kó lè yé dánlé wàlá tàbí ní aláfẹ̀lẹ́fìtìnà ti sàfàfò wẹ́yìn nàjà nàmà làmúhé ọ̀tún bẹ̀rù kàfé. omi ni wọ́n yẹ kó lè lọ́lé ọmọdé

fìtìlà ọmọ kan ní èdè yà wọ ọmọ ìfìtìnà ọgọ ìgòrò ìfìtìnà ní horo wà rẹ láti ọjọ́ wọlé yìí. àkóso ọ̀la àwọn kìjà nàmà ọ̀hóró wà rẹ báyìí ní fìtìnà ní ànámà. ọ̀sẹ̀ máa hàn láti wà ìnà jahannama lamuhi omuli kiri jahannama ọba karawaani ẹnari kebiri abambe munafiki na omuli yi kabiri zanani ẹnẹbi nunu kabiri ẹnẹbi ke ẹnẹbi kafu tsoro mọnu dẹbi tun nafi tsoro mọnu kabiri ọnu gbọdọ nyaba kẹlẹ ọtọrọ nya ọmọ ọyọrọ munafiki ọnu mana gẹlẹ ọmọ ẹkọ kawuro wọ àwọn mẹsùn munafi tsoro mọnu wa ina jahannama lamọhi tọtọm bil kafiri láti ọ̀tọ́ mú rí ní mú rí ọ̀ha àgbọ̀ ọ̀nà nínú. ìdòsílùkà hasana tó ń tẹ̀sọ̀ ọ̀hún wà ìdòsílùkà mọ̀síbà tó ń yàgòrò padà ọ̀nà àmọ̀ràn àmì ọ̀bẹ̀ wọ̀nyàtọ̀ ọ̀nà ọ̀hún. ọmọ yìí ọkà yìí ìdòsílùkà hasana tó ń tẹ̀sọ̀ ọ̀hún mùnàfíkẹ́ náà ẹ̀wọ̀n ní sòmùrì màtúmọ̀ náà ayé ẹ̀dà ẹni tí ẹ tẹ́lẹ̀ màtúmọ̀ náà wà sí nyakẹ́ bẹ́ẹ̀ bí kẹfẹ́rí mi ní màtúmọ̀ náà wà sí lóṣù ẹ̀kọ́ odó nyakẹ́ bẹ́ẹ̀ bá ní kẹsàn án wọ́n bọ̀ kápáwọ̀ ẹ̀ wọ́n ẹ̀rú òde àkókò náà ní mẹ́lẹ́ tó ẹ̀rú àkọ̀rẹ́ náà. ẹ̀rú àkọ̀rẹ́ ẹ̀rú àkọ̀sán. na mẹ̀yẹ sí yìí na náà na wọn méjì. gbogbo orí àkáyọ tó wọlé yìí. káàmì léèrè anasiri kò múlí ọkọ múnájì kíkó lè yẹ ọkụ múlí ẹ má kókó bí ọ̀nà múlí àpò kó lè yìí. ẹ má kókó bí. anasiri ka ó tó bí yìí ìjẹni àmì ló lọ́kọ́ ẹnu lẹ́yìn náà ẹnu náà ẹ̀ nọ ẹ̀yẹ náà mi nọ àmọ́ màmá àwọn ọdẹ ìkáyọ̀ di yọ ẹ̀yìn káyà bàbá ìkàlẹ̀ máa dé lọ́sọ̀ tó wọ̀ ní. ìtúsí kàrà sọ́nàtún kásọ̀ ayé ìlànà tí ẹ bẹ́ẹ̀ wọ́n tó wọ̀ ní lọ́nà ìlànà kányọ̀ ọ̀yọ̀ tó onye kebe bi kebiri nni o yɛrɛ kon bɛmɔ ɛwɔn omori mu tiɛ tɛ yɛ o tɛso dɔ kata wɛ dɔ kata b'a n'a mu pɛn mɛrɛ dam insana insana kumuna fi jitɔlɔ a y'a mu kɔgɔ ɲaga yi wa n dio tu fanya duwa munafi wei we kusukuru me eh duwa mi munafi chikana o o kusukuru la bili yome watu utumuri وإن تزرك in تزرك مصيبة وإن تصبك مصيبة يقول قد أخذنا أمرنا من قبل ويتولى وهم فرحون kwanyere yín ka kà mùsùlùmí bàtú nkata na kányọ̀ wọ́n tún anya nkata na kányọ̀ wọ́n nke tún ebebe edebe ahyɛ ya ato ntụ ɔmo ihe wɔn awa ozira ko egya zɔ to ɔwɔ dɔ na bata kaanyi bata seven pàtó tó wòlé yesu bẹ tẹnu mi. ọmọ ìsọmi lórí tẹ́ra ọmọ náà pẹ̀lú ẹ̀mí ẹ̀kẹ́rẹ́ ọmọ mẹ́ òhùgbù àwọ̀ ọmọdé yẹn létí tí ìjókòó ọmọdé mi lẹ́sì ọmọdé máa tó zó wà ẹ̀rọ rẹ̀ iná ní pàpà kẹ́ẹ̀kẹ́ òdodo ń tó ọmọdé yẹn ó jìrẹ̀ kù iná ní pàpà kí ni ìrọ̀kú bá dùn anágbẹ́kú pàpà pàmákò ọkọ̀ ọmọdé yẹn lè tẹ́rẹ̀ kàásì káfíìrì náà ní one thousand slot tó tóbi nínú ẹ̀hẹ̀ ọ̀pọ̀mọ̀rí ni ẹ̀ ń kẹfẹ́rí ẹ̀ máa ń ní seventy ìbàdàn dẹ́bi dẹ́zọ̀ kẹfẹ́rí ọ̀rẹ́ yìí àmà mẹ́rin ní seventy ẹ̀ yẹ wọ́n sọ́wọ́sì bẹ́ẹ̀ di ẹ̀nàmà ní seventy ọ̀rẹ́ yìí bàbá ni one forty wà bẹ́ẹ̀ seventy plus seventy one forty seventy plus seventy one cross lọ́sọ̀tò orí òmùrí ọ̀rọ̀ àwọn ní àbá ọ̀rọ̀ orí àbá yẹn mú ni mà. lọ́sọ̀tò orí. sɛnyɔ kata ankiri ɔkɛ kati ɛyɛ sɛnyɔ kata ahyɛn adam anamaro rahmatulah yare yɛrɛ sɔrɔ demonstrate yɛ wɔn ɔma kaka yi bɔɔlɔ ɔkari strength ama asa ɔkata naa bɔ ɛba e, ha ɛyɛ ɔkɛ kɔnɔ do akari do akari bɔka ɔdi nyɛ ba waya sɛrɛ ma bɔɔlɔ sɛrɛ ma kɔn bɔɔlɔ sɛrɛ ma kaa bɔɔlɔ ɔtɔ ma ɔkari. oyizi imiri ha n'aka oyizi ọnụ na-ezizi ọnụ ahụ maka akene dọbịa samayọ oyi ha nkaba ha nkaba ezizi ọnụ yo ọ ma akara oyi ha eba na eba aza ọnụ n'asịrị maka dọbịa samayọ kevu ya kiri onye nwa lọ́sọ̀ tó wọlé mi. Àyẹ̀dẹ̀ ọ̀tí kọ̀nà bọ́ọ̀rẹ̀ káyọ̀ ọ̀dà in situation náà wọ́n mẹ̀mẹ̀ yá. Ọ̀pọ̀ wọ anyị máa bẹ̀ ọ̀mẹ̀ dúró ṣe. Ọ̀pọ̀ wọ anyị tension mẹ̀mẹ̀rẹ̀ yà hẹ̀. Tension ọ̀húrẹ̀ rẹ̀ dẹ̀ ẹ̀yìn ẹ̀ńkátánáyà rẹ̀ wọ́n. Wà á vibrate lówó àkàmù lọ́wọ́ ẹ̀ kúrò bí ẹ̀yàn bí wọ́n á lọ́lẹ̀ ikú yìí bí ilé èjì náà ní ọ̀kà náà wọ̀ wá náà àmọ́ wàá yẹ tẹ́ńṣìn mọ́là bí káwọ̀rẹ̀ àwọ̀rẹ̀ ààrẹ wa ní láàfin àwọn mẹjọ náà lọ́rẹ́ máa wọ̀rẹ̀ láti ohun tó ń wọlé yìí ọmọdé àbáyé àbáyé ààmì bàbá yẹn bá sọ ọmọ ẹ̀ka yìí ìjọ kí wọ́n bẹ̀rẹ̀ mẹ́rẹ̀ orúkọ mọ̀rí ọ̀yí sàbẹ̀ lẹ́jú ìka yìí ẹni sẹ́fẹ̀ntì ẹni ní zọrí hìá àbẹ̀ ní sẹ́fẹ̀ntì ọmọ zọrí hìá ẹ̀mẹ̀ ẹ̀mẹ̀ mẹ́wàá nísà yìí máa ń mọ àdọ́kà ẹ̀wọ́n tó mọ̀rí tó nà ẹ̀yẹ́ nírẹ̀ ẹ̀mẹ̀ ìpè àlì ìpọ̀ ọ̀nàzọ̀rì alabas amábọ̀nkùlọ̀ àlì lọ́rẹ̀ wọn kùlẹ̀ ṣọ́ọ̀fẹ́ ẹ̀rí ẹ̀lì ọ̀dá rẹ̀ fún. àbáwò bá mẹ́ nípa ipi pa iná bàmá sọ̀rọ̀ ìyá àbọ̀ yọ̀ ọ̀bà pẹ̀hẹ̀ bí kò ọ̀rọ̀ ń bọ̀ta ọ̀dà bá ní ẹ̀rẹ́ fún. àwa. bẹ́ẹ̀ ni wọ́n wà lójú ẹ̀rọ náà dɔbu bakaro ni reka a ewo ntomori ɛra abaza adeɛ ba dɔwɔ pidi ara nsam na awore wa ɔbɔ pepi sɛ na bakaro dɔm bɛ tɔ hɔ ama gya yɛ tiɛ sɛ dɔmori gye fi umar ما كان للنبي أن يكون له أسرى حتى يسخن في الأرض. ده مريد كاكا وصورة النبي kẹyì ọzọ rẹ̀ yọ ẹ̀yẹ ìyàwó náà wọ́n yóò wà ọ̀rọ̀ alákùnrin nípa wà á kẹyì àbúkẹ́ bí wọ́n á bọ̀ yẹn no gbọ̀dẹ́ nẹ wíwí ìdíjú ìṣú kata nìyẹn dẹ́ ẹ̀kọ́ra sẹ́dẹ̀ ìyọ̀sẹ̀ ẹ̀ máa yà á sẹ́dẹ̀ ọ̀gbọ̀n wọ̀nyí wọ̀ ní àkókò bí nínú ẹ̀fọ́ àwọn they think twice láti ọ̀tọ̀ orí mi. Bẹ́ẹ̀ni ẹ̀mí bá sọ̀rọ̀ nìkàlẹ̀, ọdún wọn ní sẹ́mìntì owó ní kẹsẹ̀rí ní ní ìhànà ẹ̀nà kúrẹ̀ bọ̀. Ọmọ orí ti ṣòro ìwà kẹ̀wù àbí ní sẹ́mìntì ní kò orí. Bọ́ọ̀lù tó mú. Ìtumọ̀ orí ti ti tẹ̀lé lẹ́sùn kí ọba yẹ sọ́dọ̀ ebe. Ẹ àwọn àgbà ọdún rẹ̀ ọdún àgbà ọ̀hún ẹ̀dá wọn ni kàwé ẹ̀rẹ̀ yọrí ìrìn wọ́n lè reduce kọ́pẹ́ mi o kọ́pẹ́ mi wọ́n lè wọ́n náà ká jẹ́ tẹ̀tẹ̀rẹ̀ ẹ̀hìn ìjọba wọ́n fẹ́ wọ́n fẹ́ kó ọ̀nyá wọ́n lè yàn rẹ̀ àní ká ọ̀rẹ́ kúrẹ̀ wọ́n lọ kúrẹ̀ wọ́n kọ́ lókè rán ìwé kọ́ ọ̀gbọ́n náà nǹkan abẹ́rẹ́ rẹ̀ kúmẹ̀ wọ́n tó ń tó mọ̀rí nìyí. àkókò mọ́ náà ẹni rẹ̀ kó bá dùrọ̀ náà lọ́ọ̀ kó mọ́ náà

àmà bá a sọ ma wà rẹ yà àmà sọ sí káàdì bìbí dẹ àmà wọn kò náà tó wọlé ọ̀rọ̀ àti islam àmà tó tó wọlé kò sí islam àná ìpè bọ́ọ̀lù yẹn tó náà bọ́ọ̀lù káàdì bìbí obi ọdún sínú bẹ́ẹ̀ni ní báyọ̀ náà tó wọlé àdéhùn tó wọlé ọ̀nà náà wọ̀ yẹ wà rẹ islam àmà wọn kò lánàá owó ìjọ tó wọlé àwọn ìjẹ kàmá fún nù. mafuwa ilé ẹ̀dá fuwa yìí jókòó wòlé ẹ̀wọ́ ọ̀yẹ́ lè yẹ̀rì àmà àmàbàbà lè yẹ̀rì náà kàtà ẹ̀wọ̀ dọ́kítà bẹ́ẹ̀ ni dùn fíyẹ ká àkàtà tó ń tutù wòlé ẹ̀wọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nà wọ̀ hàn kọ́ ọ̀rọ̀ ma afuwa àmà ọ̀yẹ́ nà kàtà ọkọ̀ wòlé ònyàwó ayé bi ọ̀dí ìsìlá dọ́kọ̀ ọ̀rọ̀ tẹ̀tẹ̀ ayé àmà yẹ pọ́ọ̀

ọ̀rẹ́ lọ mọ̀fọ́tì ń tó mọ̀rí nìyí àbọ̀ mọ̀rí mẹ́rin sì kàfẹ́rẹ́ eré ọ̀nà àbọ̀ mẹ́rin àbọ̀ abụọ kàí wà bẹ́ẹ̀ mẹ́nẹ́ ẹ́ àlà ń tó mọ̀rí ọ̀rẹ́ kalabas bò kó mọ̀rí mùsùlùmí ọ̀rẹ́ ẹ̀rí ká gbé ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ebe ozi na musulmi na lọ́tọ̀ tó mú rí. à ń sèré rẹ kú bí ọ̀bọ̀ náà ni. àbọ̀ ń tó mú rí mẹ́rẹ́ tó ọ̀bẹ́ ìfọ̀tìlẹ̀ máa ní àbọ̀ mẹ́rẹ́ tó ní gẹ́fẹ́tì àzá kọ̀ọ̀hún náà kẹ́ni káàkiri nínú òwèrè ilé ra hàn náà náà gbà fọ́ ọ̀bẹ sẹ́yìn bẹ̀ mí rẹ àbẹ́wọ̀n náà kúrá kú bẹ́ẹ̀ bá máa gẹ́rẹ̀ kú ọ̀bẹ àtúrò náà náà sọ bẹ́ẹ̀ olùsọmọ yẹ sẹ́gun mo ti yan mi yá mi fáàmù náà. abama ya yìí lọ́nà lọ́nà ẹ̀yìn rẹ̀ yìí ní mi wúrẹ̀ ọ̀nà ẹ̀yìn rẹ̀ yìí lọ mo rí ọ̀bá yà bá yìí. na. ìtòsílọ́kà afáàtọ̀ tẹ̀sọ̀rọ̀ wà ìtòsílọ́kà mùsùlùmí yàgòrò padà àkọ́kọ́ àkọ́kọ́ àmì ẹ̀kọ́ rẹ̀ wọ́n ẹ̀kọ́ lọ́wọ́.

ɛmɛ bi ne nyina ni hyɛn wɛ na ɛmɛ to na nyina ni gyɛ to wɔyɛ sɛ wɔn mmawo ɔmɔdi ɔtí bɛ ma ni gyɛ bɛ ma ni ka ìdí ɛfɔ to dɛ ɔbɛ dɛ mi yɛrɛ la gyɛ dɛ ɛyà gyɛ na kɛnɛ dɛ ɛyà gyɛ na ɔni yi ana amɔko munafiki ìlàjɛ ní ìhúra tiwọ́ bi kéré ka yìí. m na akwa ya nkata uche petros ihe ọma ọ takarịza anyị n'ebe na aha. ana ọma ọma mụkwụ enye hụrụ isi ihe na-eke na ebe ọ abụọ na akwa ya abụọ afọ ọjọ ụgbọ wọ́n kọ́ hàn bùsùn lánàá ẹ̀sìn ọ̀ náà wà gbọ́n náà ọ̀ anamuko isala wazalika wakawizika wanyanamuko ukawizika wa mavidine habo azukalama kwaba era nisoba mabi ene sawa bena kwaye ere ukene da yida da nyinyi da rana akere were wangu kogomi ẹ̀kẹ́ wọn máa máa nù múlí ọba yá yìí múlí ọba yá yìí ni múlí ọba yá yìí ni asoma ya fẹ́ duwa ma duwa kẹwé sika wọn yọ níbi o kàwé kẹwé sika wọn ọ̀fẹ́ dé ní ha wọ ó kàwé sika wọn ọ̀fẹ́ dé ní ha wọ sunu náà múlí ọ̀bì náà náà وما أنتم اليوم وتكاكي استعينوا على قضاء الحوائج بالكتمان فإن كل ذي نعمة وقت انا لا يعلم أقول كفرنا ولي من وراء أنا يموكو أنا يموكو أما wáyà nfààná máa mú kó rẹ́bìí ó kàwé yẹn máa mú kó ilé ìbí ilé ìṣúra ẹ́ ama amukwa ɔwɔ kyɛka ama ɔmo mɛka yi wɔka ne nsɛm a dute ne dɛfɛ ɛnyɛ bɛ ɔwɔ agama dɛ kaba ɔyɛ agama wɔn nka yɛn wɔn no ama agya ne wɔn mu kɔ dɛ titi sɛ na ọ akɔ hanaw dɛ ɔwɔ ta ka ne gyɛngyɛfa ka mi dɛfɛ ami mɛtɛrɛ ɔmo ɛmɛ dii. ɛna mo ɔmo mayɛ no sika yow daasi la wɔn fa mma na yɛ wɔn nna tom fama ababa rahamanu anila aadiya wɔn ɔba aso anzalati fagita na toa wɔn na fasoni fagita na itolma aaliya odaasi la wɔn fa mma na yɛ wɔn nna tom ɔkɔnɔbia ɔne yɛ mɛnini a yɔbanye ne kutumi dara yɛ wɔrɔ ɛna ne kutumi ɔkuma bɔn na fama ababa rahamanu anila aadiya ọmọdé náà gbogbo àfọṣọm ní ibi karam àfọṣọm ní ibi náà lè rẹ̀ mí amin. wọ́n bá wà fún ẹgbẹ́lá sí fẹ́ẹ́sì ọ̀nàtùwà ọkọ níyà mi nìní ẹni ní sùúrù wíwí ní àkómi kómi kómi ìjà mẹ́rin rẹ̀ ká ìjà kọ́ ọ̀tẹ̀ ẹ̀dẹ́ mẹ́rin rẹ̀ ká ọ̀rọ̀ ní àkómi ọ̀ tí mo ṣèṣe hó ọ̀ nínú ẹ̀kọ́ rẹ̀ kà má kómi rọ̀ wọ́n mú náà sọ fún mi ẹni dẹ́bi kọ̀mpìtì dẹ́bẹ̀rẹ̀ mi mẹ́lẹ́dẹ̀dẹ̀ nínú ẹ̀kọ́ rẹ̀

ordinarily ife àǹfààní yẹn mu wàá yẹn wọ́n ní pẹ́ẹ́tẹ́ náà mẹ́dọ́ ife àǹfààní yẹn ló sọ mi. gbèsè wọn wà ọmọ ọmọ bò. omuri ọba ya ẹdọ ọha ẹkọ nubọ ní ọdún ebéèrè nínú. omuri osisi ele idọ ẹkọ hún nubọ níbi ayé nínú. wọ́n yà hàn mí nínú. amin amin amin. ayẹwo ọkà ọkà ẹ̀yàn nínú nyina do a na ebulu do a kaa starch wa sayon ne yɛ do a maa ne nna ɔda ne tɔn do a ma ɔno ne yɛ ehia ehia nyɛ ehia da ɛ ɛyi do ori do ɔsɔ kɔnyɔ sɔrɔ ɛwɔ yɛ mo fa ɔkisa eduro la hu na sɛ do a ma ɔyɛ zɔyɛ la mo di ɔba yɛ aba yi na wɔyɛ sɛ wɔn وهم فرحون قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون nomori ba ka yon tomori nkom ewon tomori ka ayo alise ni isi abono ni kenkato si ete tu poro كلا يصيبنا إلا ما كتب الله لنا ẹ̀wọ́n tó mọ̀lẹ́ka wà kàyé lẹ́yìn oṣù ìbànà ẹ̀yẹ ni yẹn ń tu ìfà ẹ̀yẹ ni yẹn ń tu ọ̀bọ̀ him ọ̀bọ̀ yẹn ẹ̀yẹ ni yẹn ń tu ẹ̀nà ọmọ akata bàbáwò lẹ́nà ẹ̀wọ̀n náà mórí ọ̀tẹ̀rẹ̀ kó mi ètù ẹ̀wọ̀n náà mórí ọ̀tẹ̀rẹ̀ kó mi ètù yìí. huwa maulana okujoma amabekire maen ona mitire yae walallahi abana bakona adamu yomori ereke enesire mmaba era omori enesha ifuru omori kumuri oni alasa ọwọsa itoro omori ọmọ Ọ ọmọ asụsụ mmeruka yi ɔne yi ɔmo to didi kaw bɛ eto didi ɔno ɔdɔ mo kɔrɔ to awɔrɛ so no bɔn mo ni didi na akyerɛ tete ka yi ɛn katɔ na ɔba akanyɔ ama dɔsɔ ne yɛ sɔhi ma naani ɛna esu didi ɔyi ma dɔsɔ mi sɛ bɛbi abanabana ɔmo yɛ bi na mɛsɛ kɛ n katɔ na akanyɔ ɔmo ekɔ ne bɔ ɛna esu didi ziiri kɔnɔ mɛ ɛkɔ abana.

هو وعلى الله فليتوكل المؤمنون أمير يا أفايا وكاوكو لوكوتو da iwu ero tẹtẹ tẹẹbọ nọpọ otu o yanni tu o ni gbomori sọlọ mami sábàdí kẹnẹ mu muri na kogo si ni sababu ya iza abu si ni sababu ya mkato rahimi ya ba si ni sababu ya saba na na kogo ya muri abu si ni sababu iruwa mkato za iza yi asura si ni sababu o rahima za iza yi amin amin umma amin قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله kúlá yìí sì bẹ̀rẹ̀ wọ́n tó mọ̀rí káwọ́ sẹ́yìn ní yóò fi na ìní rẹ̀ ọmọ yìí nà ọmọ ìlà ilá mà kàtàbà lọ́hùn nàná ẹ̀bùn náà mọ̀rí ọ̀tẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ tù yìí wọ́n mọ̀ wùlá náà ó mọ̀rí ọ̀nà ọ̀rẹ̀ kẹrẹ̀ máa yìí ni ó náà mẹ̀tìrẹ̀ yá yìí ni.

dɔk wesu ka yi wele sɔnyɔ nɔkò mɛna omuli ɔha yi do ɔba mi lɔhɛ wa bɛ sɛbi sɔmɛ la mɛ yi na omuli yi sɛmɛ sɔmɛ o si mu omuli yi bɔ tó yi anyɛ kura di yɛ nyɛ na amami aka ba lɔki.

sọ́ọ̀tì ọ̀tọ̀ wòlíì. àwọn Amụma náà ẹ̀mí mùsùlùmí ẹ̀ àkẹ́ mẹ́nẹ̀ ẹ̀ wọ̀rọ̀ kà ka kú omi ní ìrìn lọ́sàn. kéwìrì ti dị dọ̀ ọ̀dọ̀ wọ́n wà dọ̀ wọ́n wà dọ̀ star. ọ̀dọ̀ èyí e ọnụ ọma na-ahụrụ a mee famili dị ọnya ị a na bibiri famili ebe nyina ekwu nwa ntete uru dọsọ ọma maka ya ịja ka ya ndị omuri ọbasa blessing dọsọ mara ka pọl ana m were dọka aba na maka ya dọni lọk fọdọni ọsọ na amụ dọsọ na ìjọ mọ̀rí rẹ̀ wà pọ̀pọ̀ ọ̀dọ́ ló sọ̀mọ̀ àmì lọ́kọ̀ ọ̀yọ̀ lọ́kọ̀ ìjọmọ ọ̀yọ̀ aláàbù dìrí gbọdọ̀ ó mẹ́rin lọ́kà náà mọ̀ ìlọ ọ̀rọ̀ àbọ̀nì lọ́k ọ̀rọ̀ ọ̀rọ̀ àbọ̀nì ská lọ́kì tó sì ọ̀nbẹ iná àbẹ̀rẹ̀ òmùrí ọ̀hẹ́ yìí.

abọ́ níbi àwọn aṣọ ìdẹ́wọ̀n wọ́n máa ń tó mórí yọ̀nì yìí ẹ̀yìn àwọn yọ̀nì yìí náà ń tó mórí rẹ̀ fẹ́. anábàá muhammed sọlọ sọlọ ọ̀nà ọ̀nà anaba muhammad sallallahu alaihi wasallam ọmọ yẹn nínú nù àmà àtúntò káyé onóòmùrí ni wọn rọ yìí ọ̀nà lẹ́yìn bọ́ yìí hù kérékéré náà bàbà bí wọ́n bá kẹ́lẹ́ sí ìrìnà níjọ́ ìrìnà wọn níjọ́ ló ń tó mórí yìí yìí ló yẹ onye ẹ̀rọ níjọ́ àhẹ́ẹ̀lì ẹ̀rọ níjọ́ ní tọ́tù tó rí nì. amáyá mẹ̀mẹ́ ẹ bá rẹ̀ yé ìjà mẹ̀mẹ́ mẹ̀rẹ̀. wákà wákà wákò yé o sí máa kà máa mi kẹ́ni iṣẹ́ abẹ. kẹ́ni iṣẹ́ lé kọ́wọ́ káwọ́ ní kẹ́bírìtì rà papọ̀. kẹ́ni iṣẹ́ rọ iṣẹ́ kẹ́ni iṣẹ́ china ani china abaye akẹ́ni rúbi rẹ̀ fẹ́ abẹ́ àwọn. kẹ́ni iṣẹ́ wa eyi ko muri yana yi compared to population ɛni eh? america yan abamiri yani russia yan um, abamiri india yan abamiri àbí kìbìrì àwọn ẹni àwọn oníjó tó omori ẹ bì nọ ẹ náà kùsì wọn àkàrí ó tó omori ló àkàrí èso nà ẹ kùsì kẹ náà ó tó fọ ẹhẹ lọbi sí bìrì àwọn ọmọ náà bẹsẹ bìrì àwọn ọmọ náà ẹni bìrì ní sí èyí ṣírí kù ní sí èyí sọ fọ ọyìn bẹẹ tẹtẹ jo aje do ko nto muri ka ba kare ko e wa ka na ma so e so e do na ka ba nto muri ka la so nto muri ane birai e bo e hai ane birai e so bo e mai ane birai shiri ko e mai bu ji bu ji e wa tere bu ji we wa tere o muri o hai o na amen abana ka ene so bo ene shiri ku oni jo nto muri abene owó wo wàá jẹ dúkì kọ́lá rasulu lọ́ọ́ sọ́lọ́ lọ́ọ́ lẹ́yìn sọ́lá mi ẹ bẹ ẹ mẹ́fà fi kẹ́nẹ́ ẹ̀ na ẹ ń wé yí dẹ́ ṣọ́kì tán ọ̀rọ̀ pẹ́ẹ́nì. múlò háì kò yusuf ìbẹ̀rẹ̀.

rọọ ya nwa azụzụ ya hypertension ya nwa ka ọ yizu omori kadara ka etu lọsọ ntọ omori mgbe ọ yizu nwere ka etu Wa nyọ ìdọwọ nọ ndụ a mmehe ere nwụrọ wee nyọ ìdọwọ nọ ndụ ya ọfeba dị otu panye dị okwu arịa ha n'ibp ọyọ bekee. Muri وعلى الله فليتوكل المؤمنون نعم قل هل تربصون بنا إلا إلى الحسنين ولا نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إلا إنا معكم مربصون do muri akaye ntomuri ke ntomuri kaiwa tibiria ben munafikene hal tarabbasuna bina illa ihda alhusnayn baji su jeji ko tuyinini ati ko nyara ino izeba ene ila mo izoida ele tu ikene ina ina ibono oizobi abo ni jeji ko onyaro no tuyinini hewa iza ebo no ntomuri akaye na no muri akaye ntomuri zana imma shahada wọ́n ìmọ̀ lọ́kọ́ àdàbà ọ̀nà ọ̀nà ìlẹ̀ pọ̀ gbogbo òmòrì yìí ìní kò sún tó ọ̀rọ̀ gbogbo òmòrì ọ̀nà munafiki ọ̀nì kẹ́gìrì ni ẹni ní ìṣọ̀ṣọ́ ni òkú kò sí àwọ̀ ọdún sùn náà bí sahaba sahaba wọn wọn nípa ewu náà lọ́nà ọmọdé àmì ìzé yọ lọ́sọ̀ tó mọ̀rí mi. ìníkà ọ̀sán ní ìdí èzì kò tìí nínú ọmọ ìrẹ́ bá yà ọ̀ìzọ́ ọ̀bì. àdúgbò ọmọ yẹn yẹn kẹbẹ̀ ẹ̀bá ọ̀nù mi yẹn lọ́wọ́ yẹn kẹbẹ̀ ẹ̀bá ọ̀nù fífì ọmọ náà ọ̀ìzọ́ rẹ̀ bì. yẹn lọ́wọ́ ilé ìbọn náà náà wà ايضا الحسنيين فاجسو ديزي كتوينين اكي كنيرا انو ايبا وما نتربص بكم ان يصيبكم الله بعذاب من عنده او بايدينا فتربصوا انا معكم متربصون ايكو موري ايبا نمي ديزي كاي او موري هتوى هتوى نهتاي ونيني ايوني كيفي يلا اتمناز كلا ايجي ديزي

eyi ne di ezi ko mori ɔnumɔtɔn ini ko tuo ɔnumɔtɔn o tuo n'oye ta yi wonene abo mori o yi de ke asi ɔnɔrɔ wonene. wàtàrọ̀bàṣọ ìmá àtàkó wàtàrọ̀bàṣọ. wàtàrọ̀bàṣọ wàtàrọ̀bàṣọ lọ́jọ́ ẹ̀wọ̀n ẹ̀dín nìyí lọ́jọ́ ẹ̀wọ̀n ẹ̀dín nìyí ọdún èsì kò tu yín náà bọ̀ kéde èsì tu yín abọ́nubọ̀ ìlà kéde èsì tu yín abọ́nubọ̀ ìlà amẹ́bẹ̀ ìlà ẹ̀yìn fúkú omori yìí ní àkẹ́bọ̀ ìlà ọ̀bìyàn ọbẹ̀kẹ́lẹ́ yà abúmọ̀bí rẹ̀ kú eyi ni tukú omoni ẹni akẹ́bọ̀ ẹ̀sọ́ ọ̀bìyà nyesidi kọ́ntú omoni wọn akaka ike anakutu anakuka wọ́n kú omoni yìí ẹ̀sọ́ ọ̀bìyà abudu ike yẹn náà ike yẹn náà wọn omoni yà ase kyerɛ ọ̀yẹ̀ báyọ̀ àti kọ́sí mi kàfàrà yọ ẹni kò omoni ase anyi bi ọ̀nà ti nyina kẹ́dọ̀ kò ọ̀dẹ̀ yọ anyi bi ọ̀nà ti kú kẹ́dọ̀ kò ọ̀dẹ̀ yọ àbí anyi tó so ọ̀nà ti kyerɛ okwomori ọnụnyama ankụntụ omori meka ọịza otu ọkpọ okwomori ya agba ọdọ ọịza ya abanye nkata n'etu e, dọ mistir ja dọ bata omori na dọ omori dọ rekika omori ya agba dọ ọịza ya abokan yawon tu ọmọ hibi tu dọ kaka inna اللهم اجرني في مصيبتي هذه واخلفني خيرا منها واما ان يرى نفسي واسي اربعه كان كنت مريم سيفاي إيه اما وكابك انا لله وانا اليه راجعون ابوك فان راي القران الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أمري من يقول ما وامر أوكي أن ينكفن كاكا إنا لله وإنا إليه راجعون أطعهم كاكا إنا لله أسمع يشيكو يعني أنا يتو أسكي يتو كاكا إنا لله وأتو مريكني umuri ni yàrá wọ́n tu bọ́ọ̀lù ọmọ bá sọ ọ́n mẹ́rin láti ọ̀tọ́ omori ni. wọ́n bá kàkà iná lẹ́láì wọ́n iná ilé yàrá jẹ́ òun dùnmà dúró ní ọ̀tọ́ omori sì pa ẹ̀ sáàsá. alama àjọ nìkì mùsùlùmí bàtẹ̀ ha ẹ̀ wọ́n mọ̀rí ìnáwó mutosi ina nkata nukutu na wa mufne khayran minha do wasi isama nyoy zahu na wasi dore so Otu mori ka wọn mọmi nba wọn mọmi ka dọgba mọdu ọnọ ni ọgbọ mori maa mẹ yọ ọgbọ mori maa mẹ yọ abe ọkọ abe na ẹtọ kọ mori ina ẹ ọyẹsọ ọbi yọ ewu kọ mori ẹna ẹhu yọ mori tuma rabi allah ama yi ne so nto mo yi ɔmo ekyi daka ayɔ ka ɔmadua komori ɔhyɛ ɔyɛdze n'ehu ɔhyɛ n'ehu enehu n'ɔba omori ɔsi dɔɔrɔ so yɛ ɔhyɛ ɔyɛdze n'ehu ama esama gya ɔba na ɔyɛdze n'ehu na ɔhyɛ omori ɔsi dɔɔrɔ so yɛ baka nka akunye ɔhɛ anka akunye ɔmɔ anka akunye ɔyɛdze n'ehu na ɔbu sɔlɔ na.

ìjábọ̀ máa kúkú ẹ̀ ẹ̀ kẹ́ńdọ́ àdámi ẹ má tọ́ àánú mọ́. ọmọ àti ẹsẹ̀ ń mẹ́kọ̀ múlẹ̀ bẹ́ẹ̀ bá wà tó kó lè ní ooo. àrẹ́yìn náà mẹ́rẹ́ yà ni ooo àtúntò ẹ̀ka ẹ̀wẹ̀ yéṣu náà bá wọ́n jẹ́ ẹ̀sìn lé ooo. múlẹ̀ ọ̀bá yà báyìí múlẹ̀ ọ̀bá yà báyìí. amen ụmụ sọ na amaba ka nka akwụnye n'egwu na ọba nọ na dekiri lọ kapi ọsọ ejọba aka gị nna alịla wa ịna ile raja on adịghị na kọrọ ịna dọme ẹnu omori bana ndọba na yasọ ontu omori ontu omori omori bana ndọba na yasọ ontu omori metu n'etu ọkọ na anya ọ maka ewu ntu omori anya nkata mayara ɛnkɛtɛ sɔ ɔno lɛtɔ ɔmo nyam kuka nyam kɛtɛ mɛ yɛrɛ ɛnkɛtɛ sɔ yɛ ɔkɔnɔ ɔno yɛ kuhɛ tɛtɛ mama bama kuhɛ nɛmɛli ntomori ka ɔyɛ kuhɛ ɛtɛ ɔbɛrɛ mɔ nɔ ezi ezi kueri yɛ taa ntomori ka awo ɔyɛ kuhɛ awɔyɔ ɛniba bi pe omori komori ɔsɔ kana k'ole adi yi kwe n'ayɛ dɔ idza n'afɔ kɛ kube lọ́tọ̀ mọ̀rí yíyan sọlọ́wọ́ tọrọ bí wọ́sálàmù alẹ́ iná tẹ́sẹ̀ ń tó mọ̀rí yìí báyà ní bí òyìnbó ń tó mọ̀rí yìí sí rẹ̀ báyìí náà máa ń gbé òyìnbó ń tó mọ̀rí yìí sí rẹ̀ ee ìdí èké wùjú yọ rẹ̀ díẹ̀ kọ́ ọ̀rẹ́ kàtó ń tó mọ̀rí kọ́ ọ̀nà rẹ̀ dẹ̀ra ọ̀nà ọ̀dà dẹ̀ra lọ́nà ìsìn yẹ́mùrẹ̀ wọn ni e, ká yé e. islam ń tó mọ̀rí yà Ee ilé rí ìyẹ́ tẹ́ ilé ẹ̀kọ́ tẹ́gbò yọ ọmọ wọn náà wàdá fún ìgbẹ́ nù wọn náà ọmọ dá fún ìgbẹ́ nù lọ́sí ohun tó múrí yìí múrí ọ̀fà yá yìí súnmọ́ tó múrí ọ̀nà múrí ọ̀nà wáyà wà lọ́wọ́ mẹ́rin ni bọ́ọ̀ bẹ̀yìn yìí lọ wọ́n á tọ́mọ̀ wọ́n ọkọ̀ náà yàn ọ̀nyẹ́ nọ́nà ọ̀nà ọ̀bà nìṣú na asare mrema ana omuri ome nwọrọ ya ọnụ enyi osikwu ukwe nọ n'ofe na asare mrema ihe tẹ ní bọ́ọ̀dà anibire nira yi owó lòó tún dé yà á ní dání ẹ na islam oye. na wà máa yọ̀rọ̀ náà ọba nìṣú náà ọ ọkọ ebúkọ wà nọ wẹ wẹ wọn à ń mọ̀ ọ́ nínú ebúkọ náà ọ̀rẹ́ náà nì ọ eléyìí ní ẹ̀ma nìgbẹ́tẹ̀ ọ̀nà ọba nìṣú ọkọ náà ọ̀rẹ́ lẹ́rẹ́ nì ọ̀gbọ́n tó wọlé ọkọ wọn lọ ndị isi

ewu náà mú yọ ọha kẹlẹ ewu náà mú yọ ọha tẹwa mẹ́ẹ̀ dìrìgá ti sún náà inú wa uje um, uje osu um, ilo kẹmẹ ẹdọ wẹlẹ ihu rọ bàtà yà bàtà yìí rọ wọn kọtọ mu kẹni isu ìjà wọn nìfọ anyi ìjà nù uje uje omi isu ilo àmì ewu ìjà nìfọ anyi ọ̀nà yà mọ báyìí ìjà náà ẹ̀yà nkàtà. bọ́dà hisa hisa ju ne nkene na enyo hise na enya nkata muri ọba ya yi fatarabaso ina maakun musarabiso ọmọdé kọ́ńtò muri ọ̀ka níbi nìní atanamoko nìní àti munafiki nìní àti kedere nìní fatarabaso nájà ewé zi nìní abọ́nuwé sika òtí yẹtẹ́tì àwọ̀ nájà ewé zi nìní kéde ètí yẹtẹ́tì kò muri ọ̀rẹ́sọ̀bìọ̀. ìnàmà àkàm mọ́tàrà bẹ̀sùn kẹ̀yìn ní jẹ́ẹ̀zì ẹ̀ irisọ́nà mọ̀rí bẹ̀ kí hẹ́tẹ̀ tó nínú àmọ́ náà mọ̀rí hẹ́tẹ̀ hẹ́tẹ̀ tó ní ẹ̀ńkà fáwọn bẹ̀yẹ̀ ọ̀nínú akáwọ̀ wà ọ̀bẹ̀rẹ̀ máa dùn mí túgbà nínú mọ̀rí ọba yà yìí mọ̀rí ọba yà yìí. صدق الله العظيم ẹ̀rọ ní ìyàrá mínísítà ramadan ọ̀rẹ́ bàtà náà ó kájí ní ìyẹn òkú yìí ẹ̀rọ ìní aláṣọlá wa kẹrẹ èyí nínú àná ẹ̀wọ́ dẹ̀rẹ̀ báyìí nínú àná ẹ̀wọ́ tó àbáyára àkọ́húrò ni ẹ̀wọ́ pọ̀ wáyà lọ́tà ẹ̀wọ́ dẹ̀rẹ̀ máa ìhòòhò ìhòòhò wọn àná. Adé ha ìmọ̀ àná nù. aji na nare hon an aji no no re na be sa aji re hon no mi nyira na me ne ha hon abana bule na aji apa ba re ka no e ba abo re na re hon na ihe o do kuri na okoro ka aba bo ni nyonya ya aba bo ni nyonya ya aba ina ya wadda rama ne yana na masu ah. wuri ha kwete ebebe ini uhure nyara uhure eta uhure ehi uhure himba uhure hina ha kwete ewere maruwa ya ndị ehi a wiri mayewa esewu ezewu hawa kwete kake maluala suwanyi na fila sọwọ́nyí tahajud lọ́sí ọ̀tọ́ omori nini. ẹ̀wọ́n náà wàhálà yẹn náà lọ́kọ̀rọ̀ ámì sí ọ̀sẹ̀ wa nyọ́ máa káyé hàn mí hìnnà káyé wà kò nyọ́ nsọ́kọ̀ ẹni náà wa kà gbọ́dọ̀ ẹ̀wọ́ ẹ̀wọ́ wa ha gbọ́dọ̀ ẹ̀ sẹ́kọ̀ ànúrọ́wọ́ títí sísú sètì máa kà mẹ́kọ̀ọ́ à irú erétu ọ̀rẹ́ ẹ̀wọ́ ha ọ̀rẹ́ bàbá tó kú ọ̀rẹ́ sì fúru sọ́nà nínú rùkú nínú sùjúd rẹ ìdú rẹ wọ̀ bàbẹ́ wọ́n rẹ sọ́tì àkàrẹ́ sọ wọ́n rẹ sàkàrà nínú. kò yí olú ẹ̀kọ́ èrè ẹ̀rẹ́ tó yẹn yára ẹni gèrè wọ́ ọ́tọ́ra òyìn ọ̀nà wùtú sí rè yín rere ọ̀ẹ́kọ̀ náà muri ọba ya yi nini ẹ̀hún náà tún náà muri ọmọ yàn bá wà wá sọ anyi ló yà á tẹ́n wà má sẹ̀kfẹ̀rọ̀lá wà má sọ̀láàtì yóò tó muri wà mí lá ilá ilàlá wà dáhù lá sẹ́rí kálá láhùl mọ́nkó wà láhùl hamd wà hùwà àlà kúlì ṣẹ́yìn kàdé ẹ bá bọ́ na kàkà subhanallah wà bí hamdiyi subhanallah alazim ẹ bá bọ́ na kàkà yìí subhanallah alhamdulillah wà lá ilá ilàlá wàlláhu akbar. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim azkar man gwete non to muri sipai ono to muri sipai man gwete tuturutu wa parahu wa parahu ni mi wa parahu non to muri sipai hu ni mi umuri na bo besire yeyi ni allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a nígbà yẹtọ́wọ́lé ọ̀rọ̀ òkè tọ́ta alhamdulillah alhamdulillah alhamdulillah. ọ̀gá ìlú mi ṣì ń kára rẹ̀ abúlé ọ̀tá wa ọ̀nà tó kọ̀kọ́ mílíọ̀nù náà wọ ọ̀sán máa bá ẹ̀ ẹ̀ ta. wọ́n á mẹ́tọ̀ọ́ àmín. ọ̀sán rí ni ọmọ ọdún pè é báyìí. ọ̀sán lẹ́kọ̀ọ́ sí àìké yá àwùrọ̀ yá àwùrọ̀ yá àwùrọ̀ ọ̀rọ̀ ìdúrà ọlọ́jọ́ ń bẹ́ ọ̀ àṣẹ kàánọ́nì àṣẹyìn àárẹ̀ káwọn mẹ́rọ. aláàbò ọkì aláwọ̀ nà ló wú rẹ̀ ẹ̀yìn tẹ́ka ló mú rí nìyí ẹ̀yìn tẹ́ka rà yìí. àfi ló mú rí tọ́ni ẹ̀ tọ́ni ẹ̀ ẹ̀yìn ló mú lọ́sọ̀ lọ́nà. ìgbà ka wàhálà ní ká sọ́jọ́ lọ́ka òun yìí rà á di ọ̀rẹ́ sọ̀rọ̀ pátákó tí ìlú àwọn ará àtẹ̀rẹ̀ ìṣúra kọ̀ọ̀nà ọ̀tọ́ ní sọ̀rọ̀ nígbà tí wọ́n yẹ wọ́n tó ń lọ. àmín ara rẹ̀ bọ̀ ìmọ̀ àwọn ẹ̀yà adáyọ̀tà onílé ń sì tó lòkèwò náà yẹra nítorí sí lòkèwò. ọ̀kà àwọn ẹ̀yọ̀ ń ka àbúrò ka ọmọ sí ọmọ àwọn ọ̀dọ̀ ṣíṣe ìfọ̀ṣọ́ ti kí o. owó kí owó kí ọ̀tọ̀ ìwé náà sọ̀rọ̀ ẹ̀rọ ọ̀la àṣìṣàyè aláyàtọ̀múlùmínà ọ̀dọ̀ àwọn yàrá àwọn ẹ̀ha ọ̀dọ̀kọ̀tẹ́ àtẹ̀m. dọ́kítà kàyé ọkùnrin ọ̀dọ́kọ̀ sùrà lóhùn ihun ti kàyé sọ́dọ̀ lọ́nà ìdá ọ̀nà àlẹ́wà. ọ̀gá ọ̀nà ọ̀nà àṣírí ọ̀nà ọ̀nà àṣírí skul ìjọba onílé ọ̀nà. dọ́kítà ọ̀nà kò wúlò náà wọ ìjọba ní kàhálà kàlọ́ ní sọ̀rọ̀ máa ní sọ̀rọ̀ ní ike o. lọ́dọ̀ kàwọ́ ẹ̀wà àdúgbò sọ̀rọ̀ wúlò àbẹ̀ wúlò ọ̀pọ̀ ọ̀sán kẹrì wà sàn jẹ́ ọ̀tọ̀ wọ̀. lọ́dọ̀ kàwọ́ ẹ̀tẹ̀ ọ̀rẹ́ ìyanu wáyé. ọ̀rọ̀ ayé ní primary six ọ̀rọ̀ ayé wọn náà òbí yóò ti lọ ọ̀rẹ́ ìdí yóò ti lọ. dákọ̀ ọ̀rẹ́ náà That's what it is from June. Now it's just June wani ka asu sa an kan wa abu ka so ni ma amma da so ni dis tu Allahu akbar o ka ba ho zo don ni ni wasi da mu wannan mai da da so ni ko ki no da pass ba mata da Ọmọ ní ìwà lọ́wọ́ sọ́tàn lọ́wọ́ ìwà pé lọ́mọ gbogbo ọ̀rọ̀ lọ́jọ́ náà lẹ́yìn náà sọ́kọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀tún tó kà á lọ kọ̀ èyí ọ̀ṣọ́ ọ̀zọ́nà ṣóòwì yìí ọ̀tún tó kà á lọ kọ̀ ọ̀dọ́ ṣọ́ọ̀zọ̀. ọ̀gbọ́n náà lóyún له أرجو أعلم إستطاع ما نرد يعني إذا نرد أعلم وأولي بلوكو جيت أكثر ولا أرجو أن سأعود علينا أعلم أولي وأبدأ بلوكي معك عليه ọ̀pọ̀lọpọ̀ ara ọ̀rọ̀ka ìlú ọ̀rọ̀ka rẹ̀ ọmọ ayé wọ̀ lọ. Ibi wọn lọ lọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ wọn lórí ìsìnkú wọn lórí ìrìnà. àwọn ọ̀nà iná àwọn ọ̀rọ̀ tó lè fi péjọ òkúwé ọ̀rọ̀ ṣe ń bí ìdí ọ̀dà kò sí kí wọ́n lọ ká lọ́yẹ̀ ẹ̀sẹ̀ ní ránṣà ọ̀sẹ̀ nìjọ. ọ̀dà wọn mú náà fi kí ọní ìkànnì wọn náà ọní àkàrà nìsan. ọkọ̀ láyé ló kó wọn ní lọ́wọ́ mẹ́ka ààyè kọ̀sálà àwọn ẹ̀dùn náà fi kọ́ ọ̀dùn náà lọ́wọ́ ààyè wọn náà ọkùnrin náà lọ́wọ́ sí inú ní ìlú náà. ọkà àtàlẹ́ ọ̀nà ọkà ẹ̀kọ́ ìwé ìlú àsùnbàdì ọ̀rọ̀ ọkà wọlé ọ̀gá àkọ́ ọ̀gá ìdá ọkọ̀ ẹ̀ṣọ́ ọ̀gbìn ẹ̀ka àmà ọkà sọ̀rọ̀ àbúrò náà mọ̀kànnì. kàdá ìka wọlé ọ̀gá àkọ́nìyàn máa wọ́ àsùtù òyì òun ní ìyá ẹ̀kọ́ ìwọ́ ìkùnyẹ́ ọlọ́gbẹ̀ẹ́ ayima le yima ayima nu le yima wo yima lɛ wo nuzi ɔzɔ yima o ayi tɛ ka ɔlɔ ka sɔsɔ le ya se ne tɔrɔ wuli na ko gbogbo o tsi la ba mi lɛ alo kɛlɛ alo wɔrɔ alo lafiya ɛtu iman ɛtu islam ɛtu ɛfɛ yaba imanka okusoma nakasintuka lwobolo ne erayempa omuliko nanyonamu olakamero adaka erayempa kene erayolale otulikunya onsuntuka lwobaabo tuli erina 59 years olonayemaka anakajemaka da okonyagiringine òun ní wọn náà ẹyọ wọn lẹ ọkọ náà àti ẹwọn maka ilé ayé ẹ bá tú èyí mbà ọmọ àmàmì jẹ wọn kàdá ọkọ wọn lọ àpá wọn ní ẹta òun ìlú ìlà ọmọ ọmọ kan àmì ọ̀nà bàtà fi islam náà dọ́kítà wọlé ipò ẹwà àti ẹwà ẹwà lọ́wọ́ ìdílé sọ àti ìdílé sọ àti ẹwà imam ka agaye ana masa ne ko lori troka idu siki wana ile wasama idati kuruj ina no ni bitu ka aha ala wani ana masa adan olori bitu ne iko izo ni bitu ọka ne ma duna ka yana wa eka iki wana ni zini ka ka wana kuri mina ọnu kumuli awo ayi ne ọnu kura ne so ọnu ne mina wa alhamdulillah dẹ́ka ayé ka yi kẹ̀kẹ́ ló bí ìṣó ní ẹ̀dẹ́gbẹ́ ọmọ ọmọ yà á sọ fún pọ̀ kẹ̀kẹ́ yìí bí ìṣó. Àdúgbò náà ní àwọn ẹ̀rọ àbọ̀lù kan rẹ̀ sọ ọmọ náà ní láàyè ká ayọ̀ àṣẹ ká yà wù yà kama òun nà náà wù nà òun nà náà àyè kẹ̀kẹ́ ọ̀nà àwọn ìmọ̀ rẹ̀ ló kú nà dá. Àmà olóyè ọkà kẹ̀kẹ́ yìí àyẹ̀kọ́ ló máa ṣàwọ̀ òun ṣe é ṣe imamu ka a ce ta yi wani guna ne a ce ta sa abu da mi a kuma ne wani ne guna ọkara na tọrọ ọga ya ce abu da dama ana bi a fara dubai a kuma ne guna ọkùnrin na àbá yẹ ká ní ọjọ́ yàrá yàrá ni mo ti ní nínú ẹ̀ náà. Àmì ìlànà abáyọ̀ àmì. Àmì ìlànà. اجعلنا رحمة الله وفتحا إلينا ونعوذ بك من شرور البلد من الأمر لا أن يكلمنا إلا الإيمان بسم الله الرحمن الرحيم الله الواحد الرحمن إذا حضر الجمعية أولا من البيت بالجميع وعليه صلوا على محمد بلغ رسوله الكريم ونحن على ذلك من الشاهدين ولما أوجب وألزم غير جاحدين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله الذي خلق السماوات